وأشهد أن سيدنا وأبيبنا محمدا نبي ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين له بإحسان إلى يوم الدين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ fún ọlọ́wọ́n wa. Atúndá ọpẹ́ fún ọlọ́wọ́n lẹ́ẹ̀kan sí. Ìyẹn tàbí mú ọ̀kan nínú ọ̀rọ̀ àwọn àbá níbi tí wọ́n ti kí ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ wọn yí pé a níbi tó ìlà ààrẹ ọ̀rọ̀ bí jàlá. ذاته تبارك وربي ومولاي ومصور خلائقه كيف يدعى بكرامه واستوعب التوفيق منك ونعمته واستعصم من سوء الدار ونبيه إلهي إلهي أسرار الوفا وإلانه جلالك لا يرفع ومجدك آليا ويسق الوراء من فيده ونواله وشكري وتمجيدي إلى الله جائز ألا صحة الأبدان لي مختار حسن بأبيه لك الحمد والتمجيد والشكر كدائما على نعمة العظمى ودام جلاله على نعمة العظمى ودام جلاله أكي الله ọba tó fi pé òun náà lọ́tọ́ ká máa kí àmì dídùn ìláyẹ wá ìdán ọbí jàlá nìyẹn àmìdí tún ìláyẹ wá ìdán ọbí jàlá nìyẹn wà lẹ́yìn sálà wọn tẹ̀wọ̀n sí ilé. ìyá ìdí ìrọ̀lẹ́ ìdá. हैं nìkan ربهم والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين كيف يا والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور ńlá káyé rẹ̀ ọ̀ta kò kó bọ́nà olùgbàjá wọlé òye ọ̀ọ́ta lè mà yọ náà lọ èyí wọn kọ́ wọ́jà kọ̀kọ́ gbogbo bí tí nǹkan màá tó ó lè dékẹ́lẹ̀ òwò lè má jọ ọlọ́run lọ ó tẹ́ ẹ̀ lé màá fún ọlọ́run tí ò bá tàbá wù mí lélẹ́ kọ́ wà láti ọlọ́run lọ. ọlọ́run tó wá sọ tó ń kà nẹ́bí nìyẹn òun ṣe láàánú gbogbo ayé ìka ìkẹ́kọ̀ọ́ máa wá bá ànábì náà kọ́ máa bá àwọn sọ̀hábà ẹ̀ kọ́ máa bá gbogbo àwọn tóbi dáadáa tẹ̀lé ìlànà ta ànábì náà. abẹ náà ọba tààlà nínú àánú ẹ̀ àwọn òbí tó bí ẹnì kọ̀ọ̀kan wá ọlọ́run àbẹ̀ ọ́ àánú ọlọ́run tó pọ̀ àánú rẹ tó pọ̀ dákúnjẹ́ kọ́ máa wà pẹ̀lú wọn. tó dé àbíbi tó parí sí ó fi débi tó dé abẹ́rẹ́ ọ̀rọ̀ tààlà nínú àánú ẹ̀ ó sábà fún gbogbo wọn lẹ́kọ̀ọ́ lóore ìdáná sí ara ọmọ mi. àwọn abẹ́rẹ́ insha Allah an abẹ́rẹ́ wọn bá ti sọ́ni náà kọ́lọ̀ kó sì bá wa fi òṣè mo gbọ́ mo gbàjá kọ́lọ̀ kọ́ wa sọ́wọ́ di aláàjì láìpẹ́ kọ́lọ̀ kó sì bẹ́ẹ̀ bá wa náà maala Abdullah Juma abẹ́rẹ́ lọ́rọ́ àmọ́ ọlọ́run tó kọ́lọ̀ kó tó pẹ̀lú wa ti gbogbo jàmbá ti tó yẹ báyìí náà máa gbà wá láti máa dáàbò ẹnìkan kan àti ṣẹṣẹ pápá ń dáàbò kámọ̀ àti ẹnìkan kọ́mọ̀ wá dàbí gẹ́gẹ́ bí ẹni wípé wọn ò dáàbò ẹni léèdì ti ẹnìkan tí èyí ti ní àti ọkàn aburú kan gẹ́gẹ́ bá a ṣe yí pé èèyàn ní gbogbo wa lè gbàgbé ó wá tẹ wàá tọrọ yìí pé ti ẹ̀dá kọ gbogbo àwọn èèyàn wọn dá kọ èmi sẹ́mi sẹ́ máa kò tó fẹ́ wá o kò tó fẹ èmi o èèyàn ní gbogbo wa alẹ́jọ́ fúnra ti náà ló èèyàn jọ ní gbogbo wa gbogbo kálukú yín pátá ayé ojú yín ó sì fún ìdàgbàsókè ẹ̀sìn láàyè yìí sábà fún gbogbo náà ti hàn mo sọ ní báyà láàárọ̀ ikọ́ ni àbí ní ìrọ̀lẹ́ àná nígbà tá a ti wí pé ìyá dáadáa kan kọ́nà kọ́ bá ti dáadáa fún ìyá náà. ìyá náà ní rán mi létí ní ìjẹ àná àbí kan ó ọjọ́ ṣíṣe kẹta ìyẹn ọ̀tọ̀ ṣe twenty three march ó ní sẹ́yìn rántí péjọ náà ní àti mọ́sálásí bọ́lẹ̀ mi ọ̀rẹ́ sí o ọ̀rẹ́ à òun ló pé ọdún márùn-ún sí mọ́sálásí kẹ́ sí sí máa ń kú hàn ó ti yà fọ́dún márùn-ún à ọlọ́mọ̀sánú wà ó ọdún márùn nìyẹn Allahu akbar Allahu akbar èmi wá mú nǹkan kan bẹ̀ wípé ní ọdún márùn ọ̀hún kí la ti ìrìsì rẹ̀ gbogbo wa kí la ti ìrìsì ṣùgbọ́n ẹni díẹ̀ tá a fi ọ̀hún náà àti ọlọ́dà kò sápà lọ́wọ́ wa o ọlọ́dà kò sápà lọ́wọ́ wa o ṣùgbọ́n wa ń bẹ̀ ọ́ gbogbo tá a ń bẹ̀ ọ́ sílọ́ kẹ́kẹ́ àti pọ̀rọ̀ lórí táwa náà tó rò wípé ó lè jẹ́ ìkúnlọ́wọ́ fún ìdàgbàsókè Islam nínú ìlú yìí. àti ní gbogbo ti fún wa fún wa rí ọ̀hún náà a ti gbogbo eléyìí náà ti lọ́dọ̀ ọlọ́run náà ni a sì fi kí gbogbo àwọn jàmáà lápapọ̀ wípé a ọlọ́run. mi náà ta fún yìí ti fún wa àti gbogbo àwọn tá a ti àtàwọn tí ń wá látọ̀nà tó dìn láti wá fún sí ọlọ́run lọ́wọ́ gbogbo ilé ìtẹ̀sẹ̀ yìí náà ọlọ́run bá pápọ̀ ọlọ́run láwùjọ ọlọ́run ọlọ́run kọ́ ṣíṣe náà bí gbogbo wa náà ṣe tù sí torí wípé ìkúnlọ́wọ́ náà láàyè yìí gbogbo wa náà àjọ bí ń sin lọ́run náà ṣùgbọ́n yìí máa kọ́ ẹ̀yẹ bá ní ní. torí ti eléyìí gbogbo wa náà lápapọ̀ ọ̀rọ̀ fún wa lálùbáríkà atọ́kùnrin wa àtòkùnrin wa àti gbogbo ẹ̀yin jàmá lóbìnrin nínú mọ́sálásí tẹ́yìn náà kún sí ọlọ́run lọ́wọ́ abẹ́rẹ́ ọ̀wà tààlà náà lẹ̀ tọ́lọ̀ kún sàtún ká lóko lẹ́sàn lórí. pẹ̀lú òkú ọlọ́run tẹ̀síwò wa. bẹ̀rẹ̀ lẹ́yìn náà nìyẹn lè dá àsìkò tá a sì máa ṣe náà ní. Bọ́lá ọ̀pọ̀ ọ̀pọ̀ wa lọ́wọ́. Lè dá a máa ṣe náà ní láti aago káàbọ̀ síbi mẹ́ta kù díẹ̀. Àpọ̀lọ́ ọ̀pọ̀lọ́ a lọ parí ní aago mẹ́ta ó kù díẹ̀. A lè sọ wípé bẹ́ẹ̀ aago mẹ́ta ó bí ìṣẹ́jú Tí bá ti sásìkò yẹn pẹ̀lú ọ̀pọ̀lọ́ àwọn ọ̀dà dúró. Ah, aya tá a láti bẹ̀rẹ̀ òun náà ni áyà kẹtàléní ọgọ́rin nínú sùràtù Ali ibi tá a ti sùn lọ́dún tó lọ náà ni àwa dúpẹ́ fọlọ́run pé àwa tá a sùn bẹ̀ náà la tún jí bẹ̀ lọ́dún ni. ẹlòmíín sùn lánàá ojú oorun ló jí bí ojú oorun tó sùn yẹn ojú ikú ló jí sí o láti ojú oorun. gbàdí ọlọ́run tí òkú ti wá bẹ́ẹ̀ àdúgbòlọ́dọ̀ ọlọ́run bá tí wọ́n ti wá rí bẹ́ẹ̀ náà ọlọ́ba ayá ti wá rí jìn wá gbéra wọn ti ya àkàmọ̀rọ̀ mẹ́ẹ̀. ayà wọ̀nyí bíi ayà mẹ́ta àkọ́kọ́ ayà náà fẹ́ fi ìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé ní ogójì rẹ̀ ní lọ́dọ̀ ọlọ́run jàmá wa òun náà ní kẹ́nẹ́ òun náà ní islam òun ní kẹ́nẹ́ òun náà ní islam kódà nínú ayé yìí ọlọ́ọ̀bà àlejò alábẹ́jẹ́ kánà wípé ní ìwọ tó ń lóore sí nǹkan mi sọ yàn láàyò náà bàbá béèrè lọ́wọ́ rẹ̀ pé tá a tiẹ̀ wá ní ntọ́ dá ọ wọn náà lè rí nǹkan mí ju ìyá tó ti kọ́ lọ́wọ́ báyìí náà lọ́ba tó dá ọ ó lè rẹ́ lómi tọ́ka sí gẹ́gẹ́ bí fóònù ọba rẹ gbogbo tó bá ní fúnyàn láàyè tó ń pè ní tóun jọ́sìn fún ẹ bá béèrè lọ́wọ́ tó jẹ́ tóun jọ́sìn fún ìtóun ló dá ọ ẹ rí i pé yóò fèsì ní pé nǹkan yìí náà kọ́ ló dá ọ ìyẹn lọ́wọ́ bá nípa lára ìwà ń gbé bóyá wà nínú ayà yìí wípé ìwọ tó bínú fẹ́ dọ̀gbà póun lọ́nà òun náà lọ́nà ìwọ tó sì bínú fẹ́ dọ̀gbà gan tipa náà fọ́hárá ọgbọ́dọ̀ gbà póun lọ́nà. ìwọ tó wá lágídí náà gbàyí pé kò sẹ́yìn ìfẹ́ tó ń fẹ́ tọ́wọ́ bá o tóbi ìsìláàmù pé gbogbo àwọn àmẹ́jọ náà tó wáyé náà kò sí àtọ̀ láàrin gbogbo wọn ẹ̀sìn kan yìí náà gbogbo wọn ti sí Islam bẹ́ẹ̀ náà mi sọ fún wa yìí pé àbàwọ̀ ẹ̀rọ ní nílá yẹn ló alìkínkárì lọ́dọ̀ àwọn ọmọ ẹlẹ́kẹ́wò nínú ìtakọ́ nínú ilmul balagha wípé ní alì nínú nǹkan a bí ni ṣùgbọ́n àwọn ìbéèrè kan máa ń bẹ àwọn ilé ní ìtorí púpọ̀ ẹ̀sán. ìbéèrè eléyìí tọ́lọ́ ń béèrè ọlọ́run òwe ti kábíyèsí ìṣesí àwọn èèyàn lórí bí wọ́n ti ń ṣe lórí ẹ̀ lọ́nà ọba àlékè ọlá ló fi hàn wọ́n pé àìsàn ṣe yóò bá wọn fún ẹni ẹ. ọlọ́run àlékè ọlá ní ǹjẹ́ ẹ̀sìn míì tún bẹ bóyá tó sí ẹ̀sìn tòun ọlọ́run.

ẹ̀rọ ti ti wá ní bèbèrè ìtumọ̀ alifu yẹn níbi ìdí ọmọ atúmọ̀ náà ní wípé kò lẹ́tọ̀ kò lẹ́tọ̀ ara rẹ tó o ronú tó jòkó èyí máa ń kan sẹ́rà kan jẹ́ dọ́kítọ̀ jẹ́ gbogbo tó lè jẹ́ ó yẹ mo rántí wípé wọ́n sọ nínú owó túbà kan nínú túbà lánàá àbí nǹkan lé nínú àwọn túbà tá a náà ni tá a bá lọ wo inú pe ní central tó wà nínú mọ́tíkàsì tó wà bẹ̀ yẹn tó o bá lé wọ́n lọ fún abẹ́ lọ́fẹ́ ẹ̀kọ́ lọ sí skáàni pọ̀ ẹ̀kọ́ bọ́ gbé gbogbo vein tó wà bẹ̀ kán bọ́ gbé wá kó o bọ̀ yà kó o kó o lọ wo iye àwọn wáyà tọ́lọ̀ ọba àlejò ọlá tó kọ̀ lẹ́ẹ̀dì lọ́jọ́ ẹ̀ sùhánà ńlá wáyà lọ́dọ̀ lọ́wọ́ àti mọ́tò tí wọ́n bá tó bẹ̀ wọ́n wá lọ mọ́tò kọ́ wá lọ tàwọn wáyà tó wà bẹ̀ rẹ̀.

ó gbójú síbi tó yẹ kó gbé sí ó gbójú síbi tó yẹ kó gbé sí ó gbé ọwọ́ síbi tó yẹ kó gbé sí lórí yẹn rẹ̀ yí pé bàbá bàá kọ̀ọ̀kan lọ́rọ̀ àhàkùn ọ̀ọ́dẹ́gbẹ̀yẹ. bó ti dá wa yìí kéèyàn tó wá fóun ò ní sìn nǹkan mi lè yàn máa sìn ìyẹn lọ́wọ́ bá lè fọ́ lára kan wá bí ìfẹ́ àhà. ni ká tó máa wá gẹ́gẹ́ bí ọlọ́run ọba ká máa rí gẹ́gẹ́ bí ẹ̀sìn tọ́jọ́jú lójú àwọn. wàlá ó lẹ̀ wàláwó àbámà òun ni wọ́n gbọ́dọ̀ ju pájú sẹ́lẹ̀ fún tó tó án ìyẹn ní ti ìbínú fẹ́dọ̀ tó án ní ti wípé ẹtí ìdọ́kọ̀ ọkọ rẹ̀ ó gbọdọ̀ mọ̀ ikú kò sẹ́ńtẹ́ ẹ̀ kájú kájú tẹ̀lé kò sí gbọdọ̀ àwọn nǹkan tá a sì síwájú lẹ́ẹ̀kan ìpè kó wọn náà ti ẹ̀wọ́ bọ́lá ti ọpọlọ àhà ọdún mi tó kú bí nàìjíríà ní wo bó ṣe ń gbọ́ láàrin ìṣẹ́jú àyà wọ́n sọ̀rọ̀ ó sì dìbò díẹ̀ ó sì mọ̀túnmọ̀ tó sọ. èdè tó wọ́n wá gbọ́ láyé tó ọ̀bá mọ̀túnmọ̀ rẹ̀ tí ẹ ń sọ sọ̀rọ̀ ló sọ gbogbo dìbò díẹ̀ àgbà ọ̀hún láti ó ní tó sọ yé eléyìí náà tó fẹ́ tẹ́lẹ̀ bọ́lọ̀ náà ni. tó pé wà láyé ń sára ní táwọn ọmọ anìkọ́lákọ́ sábà wá ti wà láwùjọ ẹ̀yàwó bẹ́ẹ̀ bá fi wọ́n léèrè náà ọlọ́run sọ pé jọba ẹ̀ ní sọ́dọ̀ lùpọ̀ nùkọ́ ni ọlọ́sẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn ẹgbẹ́ ta lẹ́nu tó dá sọ́mà sílẹ̀ kí ni wọ́n sọ jọ̀mọ́ à. ètò wọn sọ náà ni wípé ọlọ́run náà ló ga ìdàgbẹ́ ẹgbàá tipa àbẹ́gbàá. yàtọ̀ sọ́lọ́ náà àtàwọn màláìkà àti kọ́lé kọ́lọ̀ ọba àti àwọn ọmọ orí balẹ̀ fún un. ìsèrada fọ́nrán ọba wọ́n pẹ́ ọlọ́run ọba ta ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ọba tó ṣe pé àwọn náà mà níbi ọlọ́run ọba àlejò aláwọ̀ ó ń fi níbi mímpa òkè inú táwọn àbá sọ lórí ẹ̀ kẹ́lùmọ̀ mímpa òkè ó ń júwe ìmánù alùsùn náà jàmáà tí wọ́n béèrè lọ́wọ́ wáyé pé àìná ńlọ àbídáàtì àwọ̀wọ̀ fọ́ọ̀kọ̀ sàmà bí ń fa òkè ó fi jẹ́ ìmúlẹ̀ níbí bákan náà àwọn bá tó ní mẹ́rin fa òkè yìí nínú bá òkè yìí níbí pẹ̀lú àsomọ́ tó ti lọ sáájú tó sọ fún wa pé ṣe àfihàn pé wọ́n ń jẹ pẹrẹ ara wọn torí pé sí ń jẹ́ ìjọsìn náà nìyẹn ìjọsìn wa yóò máa wá pẹ̀lú pa ayẹpẹrẹ wa ayẹpẹrẹ ara wa fọlọ́wọ́n ba ìyẹn ni mùmí ní fi ń jẹ́rú fọlọ́wọ́n ba àwọn kan wá láwọn ò lè yẹpẹrẹ ara wọn fọlọ́wọ́n nǹkan wọn lè yẹpẹrẹ ara wọn fẹ́yàn wọn ò lè yẹpẹrẹ ara wọn fọlọ́wọ́n ọba tó dá wa ṣùgbọ́n wọn lè yẹpẹrẹ ara wọn fẹ́ da ẹgbẹ́ wọn abẹ́rẹ́ nìkan àwọn náà máa ń gbọ́ wọn á ní kíni wọn á ní àgùntàn wọn á ní kíni wọn á ní àgùntàn wọn á wá sí àwọn kan wọn á ní olùkọ́ àgùntàn tẹ wọn wá pè wọn lẹ́rú wọn láwọn èsì ẹrú ọmọ làwọn ẹ dákun ta lọ́lọ́lá àwa jẹ́rú ọlọ́run wọn alágùntàn èèyàn ni ọ́ ẹ dákun bẹ́ẹ̀ rú ti wú kọ́ jẹ́ wọn ò ní pa ẹrú jẹ abẹ́ abẹ́ ẹ̀kọ́ ni jẹ wọn bí tí wù ká ẹrú ọ jẹ àpò kò tẹ̀ tó wá fẹ́ rú wọn láyé láti kòtà wáyé ẹ̀dá táàgùn kan fẹ́lá ìmọ̀kù lọ àgùntàn tó ń bẹ́ ńlẹ̀ já sílẹ̀ rẹ̀ kò bá sì lágùntàn kò sí tó lè bàgùntàn rẹ̀ ṣe ó lè bí sàtú ó lè dín igẹ ó lè bọ̀ ọ́gẹ ó lè ṣe é láta ó bá ti wọ́ ló fi lè sàgùntàn rẹ̀ gbogbo tá a náà ní àbẹ́ ẹ̀kọ́ ni hmm. ẹ̀ wọ́n ti wọ wọn sàgùtà wọn. pẹ̀lú lè sọ gan o kódà ọlọ́run lè sọ láti àwọn nǹkan kálẹ̀ ní òfin wa ní Islam tí ó jẹ́ ká mọ̀ wípé ìjẹ́ ẹrú yẹn náà lábẹ́ wípé fi ń kárí án láwọn ẹrú bísíkà yàtọ̀ sí ìta àti ń jẹ́ bíṣọ àbọ́lọ̀ tàbí ń dẹrú tàbí yẹpẹrẹ ara ọbọ́lọ̀. abẹ́rẹ́ nìkan nínú Islam bẹ́ẹ̀ bá dáràn yálà kàfàrà yẹmínú ni kàfàrà dìárù ni kódà kàfàrà ẹ̀ẹ́. sọ́ọ̀mù rọ̀mọ̀dọ́ọ̀nù ni ẹ lọ lè wo gba àtàwì mbẹ wọn á etí kù rọ́kọ́bà ẹ bọ́ kàn lọ́rọ̀ yẹn torí kẹ́ni jàmá kẹ́rù òfin lè tó kásẹ̀ ńlẹ̀ náà ni káwọn ma dákun wo lára rẹ kókó dé yẹn yìí o ti lè sọ bẹ́ẹ̀ òkú tẹ́lọ̀ lọ pé yìí báyọ̀ báyọ̀ bá tún ṣe náà àbùkù mí ìtọ́nù ẹbẹ̀ ẹ̀kọ́ di jẹ̀bẹ̀ báyọ̀ bá tún ṣe àbùkù náà àbùkù mí ìtọ́nù ṣùgbọ́n nǹkan kan tí wàá ṣe àbùkù jíjẹ láàjẹ ìyẹn náà wọ́n fi ń jẹ wọ́n bó ṣe wù wọ́n torí ìdẹ́lẹ́ ìjẹ̀mọ́ wa bẹ́ẹ̀ bá ti lọ́wọ́ ṣe tọ́lọ́run yóò sì máa ṣe nǹkan míì tọ́hùn yọnu sí. Ayà ìjẹ̀mọ́ ó ń tò wá sákìyèsí káde mọ̀ yí pé kò sẹ́sì míì téèyàn gbọ́dọ̀ tó máa wá máa tó ju ẹ̀sìn Islam lọ lọ́mọ ọba láti sọ fún wa ní pé ó fẹ́ ó pọ̀ òun náà lọ́yẹ̀kọ́ ọmọ ìjọsìn mú lọ́yẹ̀kọ́ ọmọ kó o jùlọ yí míì tó wà yàtọ̀ sẹ́sìn tọ́lọ́ ọ̀sìn Islam alẹ́ mi ń zìlà bíi kútùbì eléyìí tó ṣe yí pé ó ń zìlà bíi kútùbù tó sọ àwọn tírà rẹ̀ kalẹ̀ torí ẹ̀ wà á zìlà bíi rúkìlà àdúgbò pé ní alẹ́ mi á zìlà bíi kútùbà eléyìí tó sọ àwọn tírà rẹ̀ kalẹ̀ torí ẹ̀ wà á zìlà bíi rúkìlà tó sì rà òṣìṣẹ́ torí ẹ̀ wà wà ìbádàtúllàhi wahdahu òun náà ní ìjọsìn fún ọlọ́wọ́ bá ọ̀kan tó ṣe gbogbo ilé ìtọ́lọ́wọ́ bá àdìgbò lára àwọn òṣìṣẹ́ torí ẹ̀ wáyé nìyẹn o ètò torí ẹ̀ láwọn òṣìṣẹ́ báyé nìyẹn o ọlọ́wọ́ bá ọ̀kan tó ní ká máa fi ọdún àwọn èèyàn lọ́wọ́ torí bàbá wa béèrè náà yìí pé dákun ni ká máa sìn bẹ́ẹ̀ sọ́lọ́ wọn bàbá ni ká máa sìn ní. gbà yìí pé òun ni bàbá bàbá ló ti di ọmọ rẹ̀ kọ̀yẹ́ kọ́ ọmọ bínú tá a bá ń sìn bàbá àbí ẹ̀kọ́ àbí ọmọ sì ni ká máa sìn tọ́mọ náà lè sọ pé ìhàn ìbá ti sìn mí náà bàá mi náà lẹ́sìn àbẹ́bí mẹ́nìkan ni ká máa sìn lórí láwọn mẹ́tẹ̀ẹ̀ta nǹkan ọ̀dà ọmọ àwọn èèyàn lọ́wọ́ ìlà nẹ́bí ọ̀yá wa wọlé kọ̀ wájú yí wọn pé òwò lọ àhádẹ. Ọ̀gbìn wọn ìfẹ́ ọlọ́run ọba ọ̀gá gbogbo ní òun ni ká máa jọ́sìn. Òun ni ká máa péjọsìn wa fún àgbọ̀dọ̀ péjọsìn fún ìsàmì yàtọ̀ fún ọlọ́run ọba ọ̀gá abẹ́rẹ́ ta bọ́ọ̀mì ìbọ́sùn pẹ̀sẹ̀ bọ́ọ̀dà bí ìjọba tẹ̀lé ńgbà mí náà òun náà mà pé náà òun náà gbàtọ́ ọlọ́run máa ti ti jábọ̀ lẹ́nu ọlọ́run máa ti ti jábọ̀ lẹ́nu wọn bó ṣe gẹ́sí wípé èyí tó wù yẹn kò lè jẹ́ ìbáadà kò sì sọ́ọ́dì Islam kò sọ́ọ́dì mùsùlùmí torí pé lámúyẹ̀nì ápẹ́tùpì ní kọ́lùkù ọkàn rẹ̀ ní ìtakókò ẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn àrẹ́kọ̀ọ́ alẹ́ ká máa eléyìí wípé ní àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ máa gbèrò má kò sẹ́sì mi tí a tún lè máa wá sí má tó yàtọ̀ sí ẹ̀sìn tó júwe pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run fún wa ẹ wá já kó gbogbo ń táwọn èèyàn ń sìn jọ kí wọ́n láwọn ń jọ́sìn kò sí ẹ̀sìn ká tó júwe ọ̀kan ṣoṣo lọ́lọ́run àti lọ́rẹ̀ láwọn kò sí kò sí kò wọ́n alọ́gbọ̀dọ̀ gbogbo ẹjọ́ kó kalẹ̀. gbogbo ntọ́wọ̀n ká lè máa pọ̀ wọ́n máa rá àwọn àtùkà tí wọ́n máa pẹ̀tọ̀ ẹ̀ àtìkẹ́ nìkan eléyìí ni fi mọ́ píọ̀ láti máa ń fi àwọn ọ̀tá tí wọ́n máa máa lókun mọ́lá náà nínú náà ọlọ́run lè sí dàrẹ́ sọ̀rọ̀ àrẹ ju nǹkan máa wọ̀nyàn lọ́wọ́ ayò tí yà ń wọ́n kìtàbà wà lókùmà lókè ayà seventy nine nínú súrà tàwa yìí náà ni. Màtà ọlọ́dún bá yà lóyún àyùrọ̀ ní ọ̀rùn wọn àwọn ìfipá lọ́wọ́ ẹjọ́ kò bá wà nínú òkú wọn. Ọlọ́ọ̀bá àlejò ọlá ní kọ̀tọ́ sẹ́nìkan. Kọ́lọ́ọ̀bá àlejò ọlá kó fún un ní síra, kó fún un lọ́gbọ́n, kó fún un lóye, kó sí láàmẹ́bí ọlọ́. Lẹ́yìn bẹ́ẹ̀, kọ́mọ wá sọ báwọn ẹ̀ dáadé ní ìlà ẹ̀mí ẹ̀ máa lọ́wọ́ máa ilé Gbogbo owó gbogbo tó kọ́ lè kọ́ lè kọ́ ọ lẹ́tọ̀ọ́ láti gba ìbáàdà wọn. Má sọ wọn dẹrú. Má máa mú wọn sìn. Má máa bọ́ ẹ̀sìn gbáwọn èèyàn lójú látara sọ wa nínú ayà ولو أسلم من في السماوات والأرض ọlọ́ọ̀bá àgbẹ̀kẹ́ máa ń jẹ́ pé ìwà bẹ́ẹ̀ wípé ní òun ọlọ́ọ̀bá òun náà ni wọ́n lọ ju pájú lẹ́nu sí wọn wọ́n ní àwọn ni ní tọ́wá wọ́n ti pàdé mọ́ọ́mẹ́ǹtì ẹ̀rọ olùkọ́ ọba gbọ́dọ̀ lọ́wọ́ mọ̀tẹ́sítẹ́ǹtì kọ́ọ̀tì yìí wà kọ́ níbo òun nílá yóò ju pájú tẹ́lẹ̀ fọ́lọ̀ wọn bá pẹ̀lú ọ̀sán ẹ̀ wà kọ́ níbi yìí àti gbogbo lílọ bíbọ̀ rẹ̀ yóò fi tupá ju tẹ́lẹ̀ fọ́lọ̀ wọn gbogbo tí ọba ti pátá yóò mọ ọmọ kéwì òfin ọlọ́run lórí ẹ̀ òun sì ní ọmọ bíi tukà ti tẹ́lẹ̀ fọ́ ọ̀rọ̀ wa. wọ́n wá ní kwalita bírù ẹ wá rí àwọn kùbáàrù àwọn náà padà gbà fọ́lọ́ wọn bá mọ̀tẹ́sẹ́mọ́nìlá àwọn náà padà ju pàṣẹ tẹ́lẹ̀ fọ́lọ́ wọn kára hán ní ti ìjẹni nípa ní ti tipa lọ́nà wo wọ́n nítorí pé lójú ogun ìjà lójú ayé àlejò sọlọ lọ àríwá fún àbújá àwọn bàbá nínú tí wọn ṣe náà lélẹyìí wọn á gbé ìsìláàmù wọnú àwọn ìlú kan lọ tẹ ẹ gba ìsìláàmù ni àbí àbí kápò yín lẹrú ẹ gbà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní kẹrí kẹdọmọ àbí ẹ sì ní gbà kápò yín lẹrú wọn á gbà ní tipa torí kí wọn bá ti dẹrú tí bá ti dẹrú jẹmọ. ẹrú òní kẹlẹ ẹrú òní wòlíì àgbà bókè lẹgẹsí wípé àwọn àwọn táwọn wà nínú káàkiri wọn fún wọn fẹ́ máa bọ̀rọ̀ nípa yẹn náà wípé ẹ̀sìn yìí tó ní ká máa bá ń bọ̀ sílẹ̀ wá ní àìmọye ẹrú àwọn òbí wọn kọ́ alẹ́ fún nàìjíríà ẹ bá àwọn òbí wọn kọ́ alẹ́ fún nàìjíríà ó burú jẹ́ pẹ̀lú ìyá tí wọ́n fi tẹ́wọ́ lọ́lẹ́ ka ìtàn tọ́wọ́ lọ́lẹ́ tí wọ́n lọ́lẹ́ gbé ìtàn wá fún ọ ó rí kí wọ́n ṣe fi ìyà jẹ àwọn èèyàn wọ́n á fi kọ́kọ́rọ́ sí àwọn èèyàn lẹ́nu wọ́n á so wọ́n ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lẹ́sẹ̀ wọ́n á máa fi wọ́n ro kọ́ lóṣèlú wọn. abẹ́ ìsìláàmù wa ní káwọn ò sí bẹ́ẹ̀ ìsìláàmù ìyà jẹrú báwo. kódà ìsìláàmù gbogbo àwọn ọ̀nà kò sí sí ìsìláàmù fẹ́ lò níbi ìmáwọn èèyàn lẹ́rú gbà yẹn ju wípé practicalize àwọn àyà yìí náà wípé ní kíni wípé ní wà láwọn arúgbó àmọ́ àbí sàmọ́ wà tó wà lọ́wọ́ àwọn àgbà náà àti ẹ̀rọ ìdúpá ju sẹ́lẹ̀ fọlọ́wọ́ ọba ní kípa bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀mí ju pa ju sẹ́lẹ̀ ọba ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ti ju pa ju sẹ́lẹ̀ ọba ní kípa wọ́n ní fàyínàwó fàyínàwó tábà tẹ̀sí ìwàlùkọ́ wàtúntọ́ làbí àlẹ́bí láàyò pálíkù wà láàyò máàlì. ẹ̀ríkà wọ́n lé lẹ́yìn òun nìkan táwọn sọ lábẹ́ wípé wọn ò ní lágbára wò ní ọ̀sán nígbà wọn ti kó wọn lẹ́rú ọ̀yá wọn àfin lọ́wọ́ lókun wọn àfin lọ́wọ́ lókun pa gbàgbọ́ ọ̀gbìn lọ́wọ́ lókun pa nígbà náà. tó ń pípa yẹn àwọn fẹ́ káwọn èèyàn ojú àwọn èèyàn dúdú kò sí ti ń jẹ́ ikun ti ń jẹ́ ọlọ́wọ́ òye wọn nígbà náà àbáwá Ibn Kathir wọ́n ní nínú ìtumọ̀ àyà yìí wọ́n wá mú àdìsí náà wá ní abẹ́ ọ̀rọ̀ yìí wọ́n lápọ̀dọ̀ àbáwá àbá Ibn Abi wọn àná nàbí sọlọ wà wà lọ sọlọ wọn àná bìtà ayà yìí àná bìwà ni àmà mà fi sàmà wá fi wàlùmọ̀lẹ̀ àmà mà fi sàmà wá wọn ni sẹ́ẹ̀rí èkó ọ̀bà àdéhùn ọlọ́kọ wípé nínú sọ́mà àwọn tí wọ́n gbọ́ ọ̀bà gbọ́ tó wá nínú sọ́mà àwọn wọlé àwọn náà wọn ni àlùmọ̀lẹ̀ ni torí pé ẹ̀rí wípé àbá àkàlẹ̀ ẹ̀kan náà ojú ìwé ẹ̀ náà ní wọ́n ní wà á máa máa ń fẹ́rẹ̀ áàpù ṣùgbọ́n nínú orílẹ̀ tí ń sọ fún wa bẹ̀yìí pé wà láwù áṣìlẹ̀mẹ̀ máa ń fi ìsìlámù àwọn àti wọn áàpù tọ́wọ́ bá ń àwọn tó wọ́n wá ju pàṣẹ tẹ́lẹ̀ kọ́ lọ́wọ́ bá ní tọ́wọ́ bá ń lórílẹ̀ àwọn náà ni máa ń rúlídà the Islam àwọn alàlè Islam àwọn lẹni tí wọ́n ti sínú láàbẹ̀ ó Islam ni wọ́n ti sí. وأما كره أما كره فمن أتى به من سبايا الأمم السلاسل والأجلال àwọn nìyẹn àwọn làwọn tí wọ́n kó lẹ́rú lójú ẹrú lójú ogun wọn làwọn tí wọ́n kó lẹ́rú lójú ogun wọn làwọn wọ̀nyí àwọn ni wọ́n gba ìsìláàmù ti pa tiwọn yòkọ̀ọ́dúnrún ilẹ̀ ìjẹ́mìnà wọ́n wọ́n kàrí hù amẹ́ríkà wọn ò fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ àwọn tí wọ́n fún wọn lẹ́rú àlìjẹ́mìnà náà wọ́n fà wọ́n lọ amẹ́ríkà amẹ́ríkà islam ẹ̀sùn kání tó ṣe wípé àgbọ́dí hikima ọlọ́run lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà tiẹ̀ ọlọ́run bá lè fi ọlá. tàmálẹ̀ rẹ̀ láti lè gbọ́lé nínú ẹni tó bá fẹ́ ni. ẹ tí ní ti abẹ́ pé ànábì àwọn tí ò bá ti gba ẹ̀kọ́ ogun jà wọ́n pípa ànábì ọ̀dọ́ ogun jà ń gbà yẹn náà àfẹ́ ọlọ́run là ti jagun. ti jagun àti ọlọ́run tọ́lọ̀ pa ni. tó kó ní ara ká máa jà àwọn èèyàn lógun nígbà yẹn oníṣẹ́ ní ká máa jà á lógun sí tó ti wí pé yorùbá ọdún náà ìlà àlìjẹ́nà wà wọ kàrídò ẹ kó wọn lọ àlìjẹ́nà ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ wà àlìjẹ́nà ó sì fẹ́ kó wọn wà àlìjẹ́nà. abẹ́rẹ́ hikima ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nù ẹ wá wo Islam ẹ̀sìn tó fẹ́ dáadáa fún yàn ṣùgbọ́n àlewọ́ àwọn fẹ́ẹ́ bàbá lọ́wọ́ ọ̀fẹ́ kọ̀ bẹ́ẹ̀ náà nọ ẹ làákà ìṣẹ́ sọ bẹ́ẹ̀ làákà ìṣẹ́ sọ bẹ́ẹ̀ làákà ìṣẹ́ sọ bẹ́ẹ̀ wọ́n lè ti wá tòsí tòsí bì kápẹ́ látòrí èèyàn náà sọ ma pé tọ́lá lọ́wọ́ ọ̀fẹ́ lọ́wọ́ ọmọ rẹ kékeré tí nǹkan òye tọ́ ọ rẹ máa lọ́wọ́ lọ́wọ́ ọba ọ̀rẹ́ rẹ̀ wọ́n lọ́wọ́ ni tí wọ́n fi ṣeré ni gbèlè lọ́wọ́ gbà náà ẹ̀kọ́ àti ṣọ̀bá yọ àbọ̀ fún bíléèdì lọ́wọ́ òbí ń gé ìkànnà àbọ̀ fi ń gé ìkànkà lápèjúwe ọmọ wa náwó ti pé ẹ̀kọ́ fún bíléèdì ẹ̀kọ́ bíléèdì lọ́wọ́ tó kò bíléèdì náà lọ tí wọ́n náà bá wá gbélé lọ́wọ́ owó ìfọ́dí tó gbèjà rẹ̀ ó ti láwọn ká ti kú báyà ẹ̀jẹ̀ ló lè kéde ẹ̀jẹ̀ ló kù tó ó ti tó ṣùgbọ́n ọ jẹ́ ń pa láti mọ́ fún ní bíléèdì yẹn gbà yẹn. àbúrò ti sí lọ́wọ́ rẹ̀ ni ọ̀bẹ nílẹ̀ ọwọ́ àwa ọgbà àgbà wọ́n ló fi gbà lọ́wọ́ rẹ̀ ti pa. o. lọ́wọ́ wọn lọ́wọ́. ẹ̀sìn ọ̀rẹ́ kó tí làákà ìtì ẹ bá ń sọ fún ọ wípé ó ti wá jẹ́ sí pé wọ́n ń fa àwọn alàdìjẹ́ náà ti pa látàrí ẹ lè má gbé àmọ́ ọ̀dà ẹ̀kọ́ ti gbé òun la mú wa lọ wípé bíléèdì bíléèdì ta sílẹ̀ fọ́nà kékeré màá ikọ́ bíléèdì yẹn lè kéde ọ lè kú lọ́wọ́ àpèjúwe mi. tọwọ́ tọwọ́ ti ní mọ́tò rẹ̀ lẹ́kọ̀ọ́ sí ìgbàlódé ọmọ rẹ̀ tọwọ́ náà yàtí ó ti fọwọ́ kọ́lá mẹ́wàá ẹ̀jẹ̀ wa mọ́tò tí wọ́n náà wá sí ìjẹ̀lẹ̀ ọdún wọn kọ́lá lè lọ́wọ́ òṣùpọ̀ wájú oníwọ̀n tó. ọmọdé náà já sí ẹ lọ bo ìgbà nǹkan ṣùgbọ́n eléyìí ẹ̀sìn yẹn tí wọ́n ń ṣe yẹn wọ́n lọ sórí ibú ni mẹ́jẹ̀ wọ́n sórí ibú ànẹ́bì mẹ́jẹ̀ kọ́rọ̀ wọn já síyà níjọba ìlànà ìyáwó fàwọn tipa ẹwù nǹkan hikima kan nìyẹn wọn náà gẹ́gẹ́ ọmọ ẹni kéwù táwọn kan bá nígbà náà nínú yíṣúmọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn wọ́n ní ìyẹn lára yìí tọ́ka sí wípé ní kára ní kìkì pa àwọn tí wọ́n ní fún àwọn táwọn náà ti pa ju tẹ́lẹ̀ fọlọ́run ní ti pa nìyẹn. ọ̀rẹ́ mi ra nẹ́bí sọ fún mi pé kó láàmú nàbìlà. ìwà ọ̀rọ̀ náà lè mí náà tún wà eléyìí bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ìbò ọ̀rí àbá àbúrò rẹ̀ ló gbà wá wọ́n ní ájàbà ọ̀bùkà ọlọ́ọ̀bà rẹ̀ ó kú sí mà mí kọ́ hmm? ó ní yùkọ̀ọ́dúnà ìlà ìjẹ́nà yùkọ̀ọ́dúnà ìlà ìjẹ́nà fi sàlàáṣe abẹ́ẹ̀dẹ̀ ah, wọ́n ní áà ọlọ́ọ̀bà rẹ̀ gan ó kú sí mà tẹ́wọ́n náà wọ́n sí mà yẹn ni pé nǹkan yẹn.

wọ́n sì wà ní kẹ́nẹ́ wọ́n wà lẹ́ni tí wọ́n sẹ́kẹ́sẹ́kẹ́ ni bàálù wọn sẹ́kẹ́sẹ́kẹ́ yẹn ni wọ́n wà lóko ẹrú abẹ́ ọlọ́wọ́ àdékọ́ lọ́wọ́ sọ bá nẹ́bí pé ìyá nẹ́bí sọ̀rọ̀ pé àdìgbàgbọ́ fọlọ́wọ́ bá tó tó gbogbo máa wá lẹ́sìn yẹn kìí sẹ́sìn èyí tó jẹ́ sí òdodo òun náà ní àpèjúwe tí ń jẹ́ ìgbàgbọ́ tá a bá ra nígbàgbọ́ sí ọlọ́run ọba àlìkímánú bílà tá a bá ní ìnígbàgbọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa àlìkímánú a rí i pé dandan ni kó dúró lórí àwọn nǹkan mẹ́fà kan tọ́nà ọba àdékọ́ láti wè wọn ní alukur'an àlìkímánú bílà wọn láyé kájọ kó tó wà lórí ká nígbàgbọ́ sọ́nà ọba ìwà nígbàgbọ́ sí ọlọ́run ọba lákọ̀ọ́kọ́ yẹn pẹ̀lú àwọn ìgbàgbọ́ wa sọ́rọ̀ wọn kí ní jẹ́ bẹ́ẹ̀ á nígbàgbọ́ sí ọ̀rọ̀ wọn bí dáàbì nínú agbára ẹ̀ nínú gbogbo àwọn iṣẹ́ eléyìí tó ń ṣe láti máa ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ tàwọ̀hídùn rùbùbíyà tàwọ̀hídùn olùhíyà tàwọ̀hídùn àsùnáì wàsíbà tàbá ń sọ̀rọ̀ nípa tàwọ̀hídùn àrùbùbíyà. òun ni àwọn iṣẹ́ ọlọ́run ọba tó ń ṣe agbọ́dọ̀ gbà yí pé kò sẹ́ni tó lè ṣerú ẹ̀ iṣẹ́ tọ́lọ́run ọjọ́ tẹnìkan ṣé dídẹ̀dà alára fi wé dídẹ̀dà tọ́lọ́run ni tàbí ẹ̀rẹ́ nìkan nika dà nǹkankan kò sẹ́ni nìkan tó dà nǹkankan kọ́pìtì ẹ̀ gbọ́dọ̀ lọ́wọ́ ni ọ̀nà wá sí wàlá àpò òun ẹ̀mí kan owó òní sámà tẹnìkan kọ́ wá jẹ́ pípé sámà tẹnì yẹn lòun wò tó ń fi dáàbò abẹ́ nìkan owó owó sámà tẹnìkan kówó tó fi dáàbò wọn lọ eléyìí náà tó tọ́ ẹ ká mọ ọlọ́wọ́ ọba lórí ẹ̀. almatin ọba tó ṣe yí pé agbára rẹ̀ ọkọjá gbogbo agbára kan agbára kan ò lè fèsì agbára ọlọ́run. bákan náà nínú tẹ̀síbírì lòmùmọ́ yíyí àlámà rí bó ṣe wù ọlọ́run bàyí náà ní. ẹjọ́ wò láti sọ́njọ́ ní pé rọ̀mọ̀dọ́nù ń bọ̀ sílẹ̀ bá tún lé ní sọ̀rọ̀mọ̀dọ́nù ti di mélòó náà ẹnìkan ò ní sí yóò ká. Ọ na àti ọmọ kékeré tí ọ̀gá rẹ̀ náà àmọ̀dá rẹ̀ yóò sọ pé ní ṣùgbọ́n ẹja béèrè ní òní ìlú oṣù méjì pé kéde déètì òní nínú oṣù ìjírá ọ̀pọ̀lọpọ̀ ni òní mọ̀ ṣùgbọ́n ìkọ̀ òní ti eléyìí mọ̀ jẹ́mọ́ ta bẹ́ẹ̀ lò eléyìí òun ni pé yíyí àlámà padà kọjọ́ kan lọ kan lọ mi ò tún máa eléyìí nìkan wà á sọ ní bí olùkọ́ náà bá gbọ́ lódodo àti ìletò ẹlẹ́ńtọ́gbọ́ náà bá gbọ́ àyàfi kó ṣe wípé tawhidul uluhiyya ìyẹn ni tawhidul ìbáàdà ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo nínú àwọn iṣẹ́ tí wọ́n lọ́wọ́ wọn fi sin ọlọ́run ọba. torí pé wọ́n máa ń sọ́ra fànáwó á ní àníwá ìrì ìbáàdà ti lè gbọ́ ìrì ìlà ìfapá aṣọ̀rọ̀.

fil islam eléyìí ò lè kú ká pè wọ́n ní mùsùlùmí a lè fi yẹn sí kẹ́ni a lè fi yẹn pè wọ́n ní mùsùlùmí òun ni àbá àtẹ́jọ́ kan tó ń tú ayà kan tó ní mani amina sọ́ọ̀lì amin zakari ṣé wà ń dá ọ̀rùn sá náà.

ọkọ̀kọ́ nígbàgbọ́ sọ́rọ̀ wọn ba ló ń wá ṣe iṣẹ́ yẹn ìpapọ̀ tó ti fìtí náà náà ṣèkínni ó wà ń bẹ̀ mo rò bọ́lọ̀ yíwa. ìta bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ ni pé láyé ànábì náà àwọn tó wọ́n ti fẹ́ dáadáa ìṣe dáadáa wọn yẹn ò tọ́ ṣe ìgbàgbọ́ wá dúró déédé yẹn ṣáàtù ni kó kọ́ abẹ́rẹ́ pé ọba rẹ̀ tó nígbàgbọ́ lọ́wọ́ àkàrà o àwọn òsín lọ́wọ́ wọn gbàgbọ́ tó ń kà láì fún ọ̀la màgbà yín gbà o jàmbá kẹ́ni ṣe kẹ́ni ṣe jàmbá exercise ẹ̀ ń ṣe bí panu àkọ́kọ́ ni pé ìgbàgbọ́ gbọ́dọ̀ kọ́kọ́ ṣáájú ìgbàgbọ́ fún onígbàgbọ́ nu ọlọ́run ọgbọ̀dọ̀ kẹ́ni ọgbọ̀dọ̀ kọ́kọ́ ṣáájú torí ọlọ́run ní bí ń bá rọ̀ jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì yẹn olùgbà àwọn nǹkan tá a máa fi jọ́sìn àgbọ̀dọ̀ sẹ́kù nǹkan mí yàtọ̀ sọ́lọ́hún èèyàn gbọ́dọ̀ máa lọ borí balẹ̀ fún nǹkan kan lọ́hún èèyàn gbọ́dọ̀ pa nǹkankan síbi nǹkankan ní kókó ohun fi jọ́sìn àyàfi kó ṣe pé àwọn ààyè tá a lè pa ẹran sí nígbà lọ sí kàábà mọ́kà fáwọn tó wà lásìkò àìsí abẹ́ni tí ó sì dáná kan ni sẹ́pá yèmí tó wà yẹn náà ní oṣù kẹ́ni ibẹ̀ ni wọ́n pa ẹran gbogbo àwọn eléyìí èèyàn wá gbọdọ̀ wá tuntun kó wá kó kó wá pa ẹran sí díẹ̀ ọlọ́run àpò mi yíwọ̀n sí o. àbíkó wọ́n lọ́mọ sí ọlọ́run ti gbà lọ́wọ́ o. gbogbo àwọn ọmọdé mọ́ ìjọsìn agbọ́dọ̀ sí bọ́lá ti náà ṣe àtìgbọ́dọ̀ lérò àti ṣe ara ìgbàgbọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni asma'i wa sifat ìnígbàgbọ́ nínú ọlọ́run tó rẹ̀ àti tó fi ròyìn ara ẹ̀ eléyìí nígbàgbọ́ tí ọ̀run tó pé

nínú sọ́látò lè bá kọ́ra yí pé ṣáàrù ọmọdé wọn náà lẹ́yìn lábẹ́ ìlú ليلة القدر وما lè ìzà láti là mí láwọ̀ ìmàbùn ó sọ bẹ́ẹ̀ láti láwọ̀ ìmàbùn ó sọ kalẹ̀ sí bẹ́ẹ̀tù lè ìzà ní sàmá ìdúníà wọ́n ń pààyè kan ní bẹ́ẹ̀tù lè ìzà ilé yìí ilé àfálẹ́ ìyẹn wà ní sọ́mà ìyẹn wà ní sọ́mà ní sọ́mà alákọ̀ọ́kọ́ wọ́n bẹ̀rẹ̀ ọ̀ ibẹ̀ wá ní jìbìrìlù tí ń lọ mú àlùkùránì wá ayatan suratan ayatayn suratan ìmọ̀ wá ní aya sura aya méjì sura kan títí tí kùránì ti kẹ́ni tóbi ti tó pé lánàá èlò twenty three years wọ́n máa lè dé o mùsùlùmí jábẹ́ ìlọ́ọ̀rẹ́ ọdún èlò kùránì ti lọ báyìí twenty three years ọlọ́run kùránì kalẹ̀ wọ́n máa lè pé eléyìí ọjà kọ̀ọ̀kan wọn náà pé lájọ́ tuntun wà kò tíì yé ni múra ní padà yí ọ. àlẹ́bí àlẹ́bí gan-an twenty three years lọ́nà ọdún kan kúránì lọ́bìnrin ọdún dìgbìrì lọ́wọ́ aṣọ kúránì kàlẹ́. ọlọ́bìnrin wọn tó wà lóye pé tó tó wájú ẹni wọ̀ mọ́ pé ìlú wa mẹ́jọ àlẹ́ òye mi mọ́ta. àlẹ́bí tó lọ́ mọ́ àlẹ́ ìwọ̀ sọ́nà twenty three years lọ́nà ọdún kan kúránì kàlẹ́. wọ́n náà wọ́n wá nígbàgbọ́ tí wọ́n á léèyàn nígbàgbọ́ sálùkù hàn kí ni ọmọ ajúwe pé ìgbàgbọ́ yẹn wà lára yẹn lóòótọ́ kí láà pè kọ́ánì na mọ̀ pé èèyàn nígbàgbọ́ ni bóòlù yẹn ò rí lẹ́mí ojú wo ni mùsùlùmí ojú ni mùsùlùmí ni wàá kí wọ́n kọ́ńtíṣẹ̀ wa ìwé òfin dákọ̀ á lè jẹ́ nìyẹn yàtọ̀ tó ń lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ni mo lẹ́nu ojú tó pọ̀rọ̀ mùsùlùmí ni mo lẹ́nu ìyẹn abala àkànni nìyẹn jẹ́ ń bẹ̀ kéésù òun gẹ́gẹ́ ni kéésù òun nìkan ni ó yẹ ká mú ẹlòmíì ká sí pé bàbá àti nínú òun sálẹ̀ òun kò ráyè lọ́kà. bẹ́ẹ̀ ni bàbá ní sọ̀rọ̀ lóòótọ́ lọ́kọ̀ọ̀kọ̀ ayọ̀ lọ́ọ̀kà ìṣòro rẹ̀ wọ́n lọ ṣùgbọ́n kẹ́sì ní òǹkà lọ́kọ̀ lọ́wọ́ tí ọba ti ní sọ̀rọ̀ òǹkà lọ́kọ̀ lọ́wọ́ rí. wọ́n tó ẹgbẹ́ mi kí òǹkà lọ́wọ́ nígbàgbọ́ sálùkọ̀ á ní ọ̀hún ǹjẹ́ ń gbàgbọ́ bẹ́ẹ̀ ṣe kaka tó ọba kí ni kùránì sọ lórí ẹ̀ ẹ̀hẹ́n òun rẹ̀ wá ń jẹ ń tọ́gba kùránì tó nìyẹn ọbẹ̀ ṣe kaka ọkọ kí ni kuraani sọ lórí ẹ pé kuraani ni ọkọ àti ṣe náà hàn onígbàgbọ́ kuraani sọ. wọ́n máa lè tọmọ bẹ́ẹ̀ lọ sí kọ́ọ̀sì ní yunifásitì ọwọ́ ní kí ni kọ́ọ̀sì náà tọ̀ lọ sí ọwọ́ ní lẹ́bi máa jó ọwọ́ ìdùnnú. àbí bí wọ́n ti máa music lọ́bẹ̀ lọ sí ní school music ọ̀gbìn ọ̀rẹ́ rẹ̀ ní music ní kù tó pé àwọn musician ní ìdáwọn ni wọ́n lówó lọ́rùn abẹ́rẹ́ kan tẹ́wọ̀n náà ní pẹ́ àwọn yá kùsì mọ́ náà rà mọ́ta ọ̀rọ̀ fi kà náà nọ̀kọ̀ sám náà mà ìṣe táwọn fẹ́lẹ́ ayé àti dúnìyà táwọn ni wọ́n pè ní owó náà lòún pè láti pé lórí ọ̀rẹ́ òun ní kọ́ ọ̀gbà yìí pé ìwé òfin ni gbogbo tó bá fẹ́ dáwọ́ ní pátá tí kò á nì ní kì í ṣe ìyẹn lójú ìwé pọ̀ ní ìgbà pọ̀ kọ̀ á nì sọ́ọ̀nù ìgbàgbọ́ wọn tí kò á nì nìyẹn. torí táwa wò tí ọlọ́run tó dẹ̀ lóhun sọ̀rọ̀ kọ̀ á nì kalẹ̀ nínú ta kàáyà ta kàrẹ́ kan ọ̀rọ̀ ní sàrọ̀ ọ̀rọ̀ ní lẹ́bí. kúdà ní náà kọ́dà kò fún wa dáńtó kùdà lásán ó ní wà abẹ́rẹ́ ó ní ìdá kùránì yẹn òun lọ́yẹ kọ́ máa jẹ́ tọ́tọ́ náà wa ọba bẹ́ẹ̀ sì pẹ́ka tí wọ́n ti jọ fún ara rẹ̀ tọ́jú tó fi tó lè tọ́ka sí inú kùránì kájú ọmọ ẹ̀sìn láyé báyìí kùránì kùránì ah, ní kéṣe. à mo bẹ́ẹ̀ òṣè kùránì ní ọ̀dà àgbọ̀dọ̀ sí mùsùlùmí tó wọ́n mọ̀ wọ́n ẹgbẹ́ kùránì náà dà bá a nẹ́tì bá a nẹ́tì ìjọba bẹ̀rẹ̀ ayé náà ó tún kùránì ní sọ̀kalẹ̀ mùhánàlá lẹ́nu ìṣòro. àwọn èèyàn máa dọ́rọ̀ sí o àwọn èèyàn rí ọlọ́run fi ń tẹ́ bá ń gbọ́ àtàkátà lẹ́nu ẹ̀lòmí ẹ̀kọ́ o àá ó lè yá àmọ̀ yìí pé wọ́n lọ pàdé ọlọ́run bá àwùjọ rẹ̀. jẹ̀má tọ́rù nìyẹn tọ́yẹ kọ́ ọmọ mùsùlùmí ní lọ́wọ́ ìyẹn náà ló fà á tó fi ké

gbogbo nàwa yìí ẹ jìnnà sí ẹgbẹ́ lè di eléyìí fún lànà ìmọ̀ jìnnà sí eléyìí ló túmọ̀ sí kó wọn náà nígbà mọ́ra lọ́wọ́ náà sọ wá rí kọ́ wá ní ìṣòro kan ọ wà nú ẹ̀ náà náà ni gbogbo má lọ́ọ̀bù mi ọlọ́ọ̀ náà ni ó sáàjì ara táwọn bí wá ìbọn nínú ìṣòro kọ́ bá bá wa òun náà yẹ ká fi ìrántí ọlọ́ọ̀ kò yé wa òun náà yẹ ká fi kẹ́ni ká fi ìrántí ọlọ́ọ̀ nínú ìrántí ọlọ́ọ̀ nínú ẹni nínú nínú ẹni kíkà alukurani wa òun náà wà lórí ẹni tó wá ní òwò kan tó wá ní sáré kọ́ra tó wá ti kà á nígbà bọ́ ọ̀ma ọ wọ́n tí wọ́n ń sọ fún tó wọ́n wọ́n ò mọ wàhálà mi màtí lọ gbé kọ́ra màá kà wọ́n إنما الخمر والميسر والأنصار والأزلام رجس من عمل الشيطان ما يجتنبوه وبركة وهذه الأمر وفي مفيد ìwọ àwọn àlọ́ sínà ó ti tọ́ ní kùránì gbẹ́gẹ́lẹ́ wà látẹ́kọ̀rọ̀ mú sínà má ń fún ọdún lé kó fífẹ̀ yìí ìwọ yìí làwọn òbí ìdọ̀jọ́ lẹ́tú ó ti tọ́ ní kùránì pé wọ́n wà sọ iná ní ìnsánà ìwádìí àwọn òbí rẹ̀ jọwọ́ rẹ̀ o àwọn òbí rẹ̀ ti kíni àwọn òbí rẹ̀ jọwọ́ rẹ̀ wà látàkó láwọn máa kó fí wọ́n sọ̀rọ̀ sí ọ̀sìn ẹ̀mọ́ ọlọ́run ló mọ̀ ọ̀sìn ìjọba ọlọ́run wà látàlẹ̀ àrùn mọ́ wà látàkó láwọn máa kó fí ẹ̀wọ́ kọ́kọ́ mọ́ sọ̀rọ̀ sí ọ̀sìn wọn má jáde mọ́ wọn abẹ́rẹ́ ìjà ẹni ọmọ mi torí ẹ̀ pé ọwọ́ àjọpọ̀ ọlọ́run tó mọ̀ ọmọ náà àbí ọlọ́run sọ èyí tó kéré ní báàbì àọ́lá èyí tó tóbi ti wà lábẹ́ rẹ̀ èyí tó tẹ́kẹ́ni èyí tó tóbi ti wà lábẹ́ wà látẹ́kọ̀ọ́ ọ̀hún zìnà ẹ mọ̀ tuntun máa bẹ́lẹ̀ gbọ́sẹ̀ ọkọ̀ èyí tó kéré ní báàbì àọ́lá èyí tó tóbi náà gbọ́dọ̀ sí náà torí ìdẹ́lẹ́ ìjọ àti tá lain nínú fámìlì tẹ̀yẹ wálẹ̀ tó fi wá kan àlẹ́ ìwà Muhammad sallallahu alaihi wa sallam abẹ́rẹ́. wọ́n lè wọ ìsáàlì òun àbúrò ànábìwá Ismail ní bàbá láìsí ya bàbá kan náà ló bí ànábìwá Ismail àtànábìwá Ibrahim àtànábìwá Ismail tí sẹ́dáni tí ànábìwá Ibrahim àyè sọ́dá tó ń

Amẹ́ríkà kẹtọ́ wa wò kó se lọ náà nìyẹn kó se lọ náà nìyẹn kó fi tó dà nẹ́bí wa Isa alayhi salatu wa salam tó wá lọ kan ìdílé tànẹ́bí wa Ismail tààrà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam kọjáde ńbẹ̀ gbogbo ànẹ́bí ọlọ́run yìí pátá kò sí nǹkan tí wọ́n sìn tó ju ọlọ́run ọba ọ̀kan gbogbo lọ kò sí tí wọ́n gbàgbọ́ tó ju ọlọ́run ọba

rẹ̀ mẹ́yẹn tó bá tó bá sọ̀rọ̀ ànábì wa mọ́tà wọ́n á lù àmọ́ ń kú àwọn ọ̀gá àtàwọn àdúgbò ọwọ́ ṣe ákíkù ti mọ́tà àti ti ìsáàlà papọ̀ torí pé tí àwọn méjèèjì náà gbajúmọ̀ ọlọ́pàá ànábì wa mọ́tà ó fún ní tàwọ́ ó bá ànábì wa ìsá ó ní ẹni ìjíìl jẹ́mọ́ wa. tọ́ba nígbàgbọ́ sí gbogbo àwọn ànábì ọlọ́run ní pátá abẹ́rìkà gbogbo ànábì ọlọ́run ní pátá òun ni mùsùlùmí wá nígbàgbọ́ sí ó láti máa ń fúnra wa kọ́nà ọlọ́run ọlọ́pàá nẹ́bí yóò bẹ́ẹ̀ lọ gbogbo ọlọ́run pátá sọ fún wa yí pé àwọn dọ́wọ́ ọba àlejò láti rán sí wọn àwa nígbàgbọ́ sí i. àwa ò ní pọ̀tù nínú gbogbo wọn ọ̀kan náà gbogbo wọn. ọlọ́wọ́ ọba yìí òun làwọn náà kọ́ sí gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ àníṣẹ́ ikú ọ̀gbọ́dọ̀ ká ọmọ ti rádaràda ikú ọ̀gbọ́dọ̀ ká ọmọ di nǹkan míì àyẹ̀dẹ́kọ́ pa ọmọ mùsùlùmí o ìwọ mùsùlùmí ọlọ́run náà ni ìsìláàmù òdodo lọ́nà tọ̀tọ̀ fún ìsìláàmù òdodo ìwọ tó ti ẹ̀wá ṣe kẹ́kẹ́ ikú ọ̀gbọ́dọ̀ ká ọmọ di ìtọ̀ àwọn kọ́ ọmọ bàbá náà ọ̀nà rẹ̀ tẹnukọ́ ti pé ìyàwó à ń ṣe kọ́ òdodo tó fojú hàn tí ò fi tí ò tí fi rọ́pò mẹ́lẹ̀ ni ìwọ náà lọ sí àsìkò yìí ronú ara rẹ wò lọ mọ̀ ní kóòdodo tí ò ṣe fi rọ́pò mẹ́lẹ̀ ní Islam òun náà balẹ̀ kọ́lá sí òkú wa ń bí pé ilé àmẹ́bí sọ fún wa kọ́ ọ́ mọ̀ jìjẹ́ àmúlẹ̀ yìí tó wá náà. أهلت الآن مثل نبينا ولم يقبل منه ومن يبتغي غير الإسلام ليس غير الإسلام من يبتغي غير الإسلام فلن يقبل منه وهو في ìsìlámù dínà ni wọ́n ń pèsè lórí ẹ̀. ṣé ẹ fẹ́ máa wá ẹ̀sìn ní ìkí yàtọ̀ sí ìsìlámù ni ẹ fẹ́ máa fojú kòkòrò ẹ̀sìn ní ìyàtọ̀ sí ìsìlámù ni ó wá fẹ́ fi kọ́síkọ́sì ẹ̀ ọ̀rẹ́ fi hàn wá níbí wọ́tọ̀ bá wá lẹ́sìn mí lọ yẹn láàyò gbogbo bá ti wí tó náà ìsìlámù òwúwẹ́ òwúrí ìsìlámù sí ìkẹ̀kẹ́ ọlọ́ni wọn máa ń yẹ

tó pè lẹ́sìn yàtọ̀ sí Islam ó lọ́ wà lẹ́wọ́n lẹ́wọ́n ṣùgbọ́n ẹ dákun ọmọ ẹja múra sí dáadáa gbàgbọ́ yẹ tó rẹ̀ fún àti yẹn pẹ̀lú tó parí ó sì ayà yẹn yẹn áà ah, ló ń yẹn sí ẹni tó bá lọ ojú kòkòrò ẹ̀sìn tó wá ìdí nǹkan mi ti ń pè lẹ́sìn wọn yálà ìtànjẹ́lé yálà nínú wọn káàkiri jama àtúntẹ̀ ní sí àwọn èèyàn bá ọmọ náà a sáàbì kí ẹ yẹn nítorí padà ẹni tí ó lè má òun ni pé ńgbà tó ń wá náà tó bá rìn là àdìgbà ìjẹ́ náà rí ẹ̀ńtọ́ bá rí àwọn náà kọ́ra àwọn àpàlà fún bọ́ọ̀sẹ̀ gbà náà wá ń kọ́ wọ́n bá rí sẹ́ wọ́n ti kíní ka ńgbà náà wá ń kọ́ pàtó wá rí sẹ́ wọ́n wá jọba gbogbo ayé kọ́ra àtọ́jọ́ ba gbogbo ayé tọ́lá ìṣẹ́ náà láti tẹ̀ ọwọ́ ní ìjà ìṣẹ́ náà ọ̀há àgbà. tàbí kí ìgbàgbọ́ tó bá ní tó bá ti kú mọ̀ lò fọ́mọ rẹ̀ àbí ǹjẹ́ ẹlẹ́nìkan kọ́ wọn à ní tàbí kéjì tiẹ̀ wọ́n béèrè lọ́wọ́ tàbí kéjì tiẹ̀ wá pé no ẹ ẹ má ẹ̀mí ò lọ primary school náà ṣùgbọ́n dáàbì ní pòfẹ́tọ̀ ni wọ́n wọ́n fẹ́ kó tàbí no mi náà ìgbà táwọn kékeré gbogbo tó máa àwọn sábà ní ta Ṣẹ́ẹ̀fẹ́, Prọfẹ́sọ́ sì yẹn, ẹ̀rọ àbùtọ́ wúlò bẹ̀ wọ́n, kò wúlò kò wúlò jàmá. Nítorí wá ṣe òun ṣe o. Ìsìláàmù yìí wá ní ẹja mójútó, ìwọ bàbá, ìwọ ọ̀yá, mójútó ìsìláàmù lára ọmọ rẹ̀. Mójútó ìsìláàmù lára ọmọ rẹ̀, gbogbo táwọn ọmọ yóò bá dà sí ìsìláàmù bá bọ́ ọ̀sọ́ ìwọ náà lọ́sẹ̀ nìkọ́. Gbogbo táwọn ọmọ yóò bá àbí tí wọn lọ́sọ bẹ́ẹ̀ bí kọ́ọ̀ Quran three ní lọ́sọ ọ̀rọ̀ wọn náà lọ́wọ́ kẹ́ni Quran three lọ́wọ́ Quran ìjọ tó tóyìn wọ́n bá ń ní àyà five àyè five jàre àyà ní eighty five ọ̀wọ́ ẹ̀ ọlọ́run àwọn ẹ̀yẹ́ fẹ́ kúrò láti yíná ẹni bá tó tó kúrò rẹ̀ ní Islam fọlá ní kó padà nínú ọlọ́run nípa lọ́wọ́ ẹ̀. tọ́wọ́ ti tó ọ̀gbẹ́jà rẹ̀ yá wọ́n ẹni tó tọ́ ẹwọ àgbọ́yọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ àlejò tó fi gbọ́ ọ̀rọ̀ kalẹ̀ ó ti rò ó papọ̀ wípé mélòó mélòó àmọ́ àpò mélòó mélòó ẹni tó náà lóhun tẹ̀sí mi ẹni tó gbogbo ẹni tó lóhun mi náà ó ń pẹ̀lú agbára ó ń pẹ̀lú ìgbìyànjú ẹlòmí ànáwó ẹlòmí ànára ẹ̀kọ́ ni ẹ̀rí ni wàhálà ṣùgbọ́n sí àpẹ́ tó wàhálà lónìí kan rẹ̀ jẹ ọ̀rọ̀ ìjọba ọ̀sùn. Sẹ́wọ̀n pé ẹni tí ò ra ọjà tí ò tajà tábà kó tọ́ kó tọ́jú. Ṣùgbọ́n ẹni tó ra ọjà ó fi wàhálà ó fi ó ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n pàṣẹ wà ta gbogbo ọjà ọ̀sán jẹ̀mọ́ kò lójú owó pèlè pé yóò rèé kí ló lè dé kí ló lè dé ó sọ́ọ̀tì náà ìyẹn náà wà lè láti fún wọ́n tó wọn náà tó ń ṣe fífafífa níbi ẹ̀sìn ní tí wọn náà yàn láàyò gẹ́gẹ́ bí ẹ̀sìn tó ń ṣe wàhálà lọ́sàn-án lóru. ọlọ́wọ́ lọ́wọ́ ò ní gbà lọ́wọ́ rẹ̀. ọlọ́run tó ń ta ìdáhùn ọba ọmọ ọ̀tajà ó ṣe wàhálà ó tó kiri ó ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n kà níbẹ̀rẹ̀ nu súrà yìí níbi tẹ̀síìrì mẹ́ta sẹ́yìn lọ́dún mẹ́ta sẹ́yìn tọ́lọ̀ mi sọ fún wa bẹ́ẹ̀ pé àlìyáwó àkùmọ́sọ́lá kó di ìdánwò àdúgbàlẹ̀ fún ní màtí wàrọ̀ mi ìtúlá fún ìsìlámà dínà. ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀ máa ń rò pé áyà yìí àti áyà ta kà nísìnyí wọ́n máa ń rò pé ọ̀tẹ̀lẹ̀ àwọn ìdára kó dàbí àwọn òfin kẹ̀kẹ́ náà tó tọ̀rọ̀ ọ̀tọ̀ ra wọn ìdá àdébì àti parí ìjẹ̀rà olú Islam láti jọ fóònù rẹ̀ ẹgbẹ́ yìí. ọwọ́ àdúgbò ìjà kékeré ń bípẹ́ tó wá lọ yan kan ní ìlà ìrọ̀lẹ́ sí ìsìláàmù. ìwọ ń tọ̀ lẹ́ni tó wà ní gbàǹtó sí lọ́wọ́ ẹ̀ tó ti jọ́ gbéra lè fi àmọ́ abẹ́rẹ́ òun. torí àsìkò wa ibi ayé yìí láti máa tẹ̀síwájú lọ́la àdàlọ́ bàtà lánàá lọ sọ́nà fún káàkiri ọ̀la náà lọ nílé ìdáná fún káàrọ̀ náà láti bẹ̀rẹ̀ lọ́la ọ̀sán lọ́wọ́ aláàbò bíi nà Muhammad. àti wọn àti jọ bàlá tẹ́tẹ́ sálọ́ọ̀. وسلم السلام عليكم ورحمة الله وبركاته Tí a wá rẹ̀ tó ní ìbéèrè kan àbí méjì